الحمد لله الحمد لله الذي هدى عباده لكل خير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل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 lẹ́yìn ìgbà tá a bá ṣe àdúrà ǹjẹ́ ọmọ yìí pé a lè wí ká sọ yìí pé àmín a sì lè wí ká sọ yìí pé àmín oríṣi ọ̀nà méjì míì tún wà eléyìí tó ṣe yìí pé àwọn èèyàn máa gbà wí òun náà ni bákan náà eléyìí tó tún ameen oríṣi ọ̀nà mẹ́rin yìí òun náà ni wọ́n máa gbọ́ àrígbó lọ́hùn ameen alimami nawawi rahmatulahi alayhi ó ní oríṣi méjì tó gbẹ̀yìn yìí ameen àti ameen ó ní méjèèjì lọ́lẹ̀ ṣùgbọ́n tí alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àwọn ló lágbára jù ká sọ yìí pé ameen àbí ká sọ pé amiin ìtumọ̀ agbọ́lóyìn yìí onáà ni istajib istajib ìyẹn ni pé allahumma istajib ìrọ̀ ọlọ́run ọba dá mi lóhùn dá mi lóhùn àdúrà tí mo ṣe anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nínú hadith eléyìí tí imaamu ahmed gbé jáde bákan náà imaamu bukhari nínú tírà rẹ̀ al-adab al-mufrad oní ma hasadakum al-yahud ala shay'in ma hasadukum ala amin wa taslimi ba'dikum ala ba'd oní àwọn yahudi wọn ò ṣe lára yín lórí nǹkan kan o gẹ́gẹ́ bí lára yín tí wọ́n ń amin àti bí apá kan nínú ti ṣe máa ń sálámà hadithi ó jẹ́ hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí túmọ̀ sí pé ṣáájú ju anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́lọ́n yìí kò sí ìjọ tó síwájú wa mọ́ alimami ibn al-arabi rahmatulahi alayhi ó ní hadihi kalima lam liman qablana khassana Allahu ta'ala biha gbọ́nà yìí àwọn ẹni tó síwájú wa wọn ò ríro rẹ o àwọn alọ́lọ́wọ́n bá bùn ní gbọ́nà yìí kí wọ́n á ní pàápàá gbọ́nà àmín pàápàá rẹ̀ ní àdúrà nítorí pé olùgbàgbọ́ òdodo tó ń ṣàdúrà ńṣe ló ń fi gbólóhùn yìí tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba an yastajiba du'a pé kí ọlọ́run ọba kó gbàdúrà òun kí á ní ìdájọ́ ká máa sọ gbólóhùn àmín eléyìí tí òfin ṣẹ̀rí àtọ́ka sí òun náà ní pé gbólóhùn àmín sunna ni nínú àwọn sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ṣùgbọ́n ní ìgbà míì gbólóhùn yìí ìdájọ́ rẹ̀ lè kúrò ní sunna kó di nǹkan míì gẹ́gẹ́ ládùúgbò àtúnṣe yìí kíkọ̀ bí kọ́ máa ma bí kọ́ máa wíwèé kówèé kọ́ máa sọ̀sọ́kúsọ àwọn gbọ́dọ̀ sàmì o toríkẹ́ tó bá sàmì irú rẹ̀ nígbà tí àdúrà yẹn ti jẹ́ ìwọ̀ ìwọ̀ nírú àmì bẹ́ẹ̀ náà jẹ́ ǹjẹ́ gbólóhùn ni àbí kò sí nínú gbólóhùn kò sí ẹnu láàrin àwọn olùmọ̀ Islam. ike gbólóhùn amiin kò sí lára àwọn gbólóhùn alukur'an ṣùgbọ́n bẹ nínú àwọn gbólóhùn eléyìí tó ṣe kí wọ́n gbọ́ àwa látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam àti kó anabi wa sallallahu alayhi wa sallam ọ̀tẹ̀rẹ̀ àmọ́ gbólóhùn yìí. ó sì pa wá láṣẹ pé ká máa wí nínú àwọn sọ̀làwátì wa àti lóde sọ̀lẹ́ gẹ́gẹ́ bí àwọn àdéhìí ti ń bọ̀ mo ti ṣe tọ́ka sí i àtibọ̀ àtibọ̀ láti máa sọ pé àmín. dájúdájú àmín àdúrà kan ni tó ṣe pé lè dá dúró ọkàn lè máa sọ pé amiin amiin amiin kásán pọ̀ ń sàdúà ṣùgbọ́n àdúà ni ó ti kó ní í ṣe pẹ̀lú àwọn gbólóhùn àdúà míì ó ní í ṣe pẹ̀lú àwọn gbólóhùn àdúà míì torí ẹ̀ ló ṣe yẹ ike kó gbọ́ àlàyé àwọn àyẹ̀wò iná ní ṣẹ̀rí àti sọ yìí pé ká máa sọ pé amiin alákọ̀ọ́kọ́ ṣẹ̀rí ẹ̀sìn Islam ó ní ká sọ pé àmín ní ìgbà tá a bá wà nínú as-salat nínú àwọn àyè tá a ti máa sọ àmín nínú as-salat òun náà ní aqiba al-fatiha ní ìgbà tá a bá ké surat al tán ẹni tó ń dá salatu ṣe sunna ni kó sọ àmín lẹ́yìn fatiha bọ́yá o salati tó ń ṣe jẹ́ salati tá a ti máa ń ka kéwú jẹ́jẹ́ àbójẹ́ sọ̀láàtì tá a ti máa ń ka kí ó sókè bẹ́ẹ̀ náà ni al-imam tó ṣe kó síwájú àwọn èèyàn nínú sọlẹ́ òun náà sọ pé àmín máàmú tóun náà ń bẹ lẹ́yìn imam yóò sọ pé àmín níbi tá a ti ń ka kí ó jẹ́jẹ́ ǹjẹ́ yóò wá ka kí ó yóò ṣe àmín sókè níbi tá a ti ń ka ó sókè bí eléyìí jẹ́ ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ tó bá ṣe pé sọlá ka kí ó sókè ni ǹjẹ́ ìmáàmù náà sọ àmín àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ni pé tó bá ṣe pé sọlá ti fẹ́jìrì la máa ń ṣe àbí Maghrib àbí Isha apá kan nínú àwọn àti hanabila àti hanafiya wọ́n sọ pé sunna ni kí imaamu náà sọ pé amiin níbi tá a ti ka kí ó sókè yẹn yàtọ̀ sí ọ̀rọ̀ tó wá láti ọ̀dọ̀ muhammad ibn al-hasan al-shaybani ẹgbẹ́ àwọn kan tó kọ́ àlọ́dọ̀ imaamu abi hanifa tó sọ yìí pé níbi tí lè máa bá ti kí ó sókè kò ní sọ pé amiin. ṣùgbọ́n àwọn ọmọ kéwì Imamu Malik tí wọ́n jẹ́ ara Medina ẹgbẹ́ àwọn táwọn gbà wá òun náà ní ike ìmáàmù náà sọ pé àmín níbi tá a bá ti ka kí ó sókè nítorí àdéhìí ilé tí Bukhari àti Muslim gbà wá bí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní ìdá amẹ́nà ìmáàmù fa aminu. فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه تلي من باسقي أمين أين أسقي أمين ìdí ni pé ẹnikẹ́ni tí àmì díẹ̀ tó bá ṣe déédéé táwọn mẹláìkà ọlọ́wọ́n bọ́ sàforíjì tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àdéjì sọ fún agbangba ike ìmáàmù náà máa ń sọ pé àmín eléyìí túmọ̀ sí pé tílé máàmù bá ka kí ó sókè ńkọ́ yóò sọ pé àmín gẹ́gẹ́ bó ti ṣe máa ń sọ pé àmín tó bá ka kí ó jẹ́jẹ́ ọ̀rọ̀ oríṣi kejì wọ́n ni kì í ṣe súnà wọ́n ní kí ìmáàmù kọ́ sọ pé àmín ní ìgbà tó bá ka kí ó sókè ní sọláàtù subh maghrib tàbí ilé Malik. ده رواية محمد ابن الحسن الشيباني التي يدى إمام أبي حنيفة رحمة الله على الجميع نتري حديث أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وآله وسلم سيكي إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين قال النبي صلى الله عليه وسلم ó sọ pé ní ìgbà tí imam tó bá sọ pé ghayril maghdubi alayhim waladdallin ẹ̀yin ẹ sọ pé àmín fa innahu man wafaqa qawluhu qawla al-mala'ika ghufira lahu rawahu al-bukhari torí pé ẹni tí àmì tiẹ̀ tó bá ṣe déédéé táwọn màláíkà ọlọ́wọ́n bọ́ sàforíjì ẹ̀ṣẹ̀ fún ẹgbẹ́ wáyé ó pin ọ̀sán tí imam ọ̀wì.

kí ló wá dé tí ìmáàmù ní sọ pé àmín ìtọ́dọ́gba jùlọrọ alákọ̀ọ́kọ́ ike kí ìmáàmù sọ pé àmín sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ni kò sí ẹ̀ka pati ǹjẹ́ talẹ́ni tó ṣe pé ọmọ sọ pé àmín sí èèyàn gbọ́dọ̀ gbọ́ kí ó ti ìmáàmù ń kà kí ó tó sọ pé àmín àbótítọ́ kéèyàn gbọ́ ẹnìkan nínú àwọn ẹni tó tò sẹ́yìn imam kó sọ pé àmín kéèyàn náà fi lè sọ pé àmín àwọn olùmọ̀ tí wọ́n wà ní àwọn mẹ́tàbù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní súnà ni ká sọ pé àmín ní ìgbà tí a bá gbọ́ kí ó ti ìmáàmù ké àmọ́ tó bá sì gbọ́ àgbọ́ kí ó ìmáàmù. Ami ẹnìkan nínú àwọn ẹni tá a jọ tò sẹ́yìn ìmáàmù la gbọ́ sáwọn náà sọ pé àmín abáàní sọ pé àmín torí pé ìmáàmù ti wọ gbọ́n sókè gẹ́gẹ́ bí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn lè máàmù àní máa tí wọ́n kà gbọ́n tí wọ́n kà oríṣi ọ̀rọ̀ méjì lọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé nígbà tá a bá gbọ́ kí ṣùgbọ́n tó ṣe pé àmì ẹnìkan nínú àwọn tá a jọ wà lẹ́yìn rẹ̀ la gbọ́ sáà sọ pé àmì gẹ́gẹ́ bíi tiẹ̀ àbẹ́ àníṣe àmì apá kan nínú wa wọ́n ní sunna nìkan sọ pé àmì tába ti gbọ́tẹ́ nìkan nínú ẹni tó wà lẹ́yìn ìmáàmù sọ pé àmì eléyìí ni madhabu imáàmù abi hanifa òun ni ọ̀rọ̀ àwọn màlìkíyà ọ̀kan nínú ọ̀rọ̀ àwọn bákan náà àwọn ṣàfi'íyà ọ̀rọ̀ kan ni nínú àwọn ọ̀rọ̀ táwọn náà sọ ọ̀rọ̀ kejì oníkẹ́tù ò bá ti gbọ́ tí ìmáàmù ké fatiha ọ̀gbọ́ bò ní ìmáàmù ṣe ké òbúkátà láti sọ pé àmì eléyìí ó ní ọ̀rọ̀ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn Ṣafi'iyya onáṣì lọ́rọ̀ oríṣi kejì eléyìí tí àwọn Ṣafi'iyya táwọn sọ ìtọ́dọ́gba jù. So onáà nípa àníṣọ àmín nígbà tá a bá ti gbọ́ kí ó ti ìmáàmù ká torí kọ́ra anabi sallallahu alayhi wa wà very clear ó ní fa idha amana fa aminu tó bá sọ pé àmín ẹ̀yin náà sọ pé àmín àgọ́ àmín rẹ̀ kí aláfẹ́ sọ ó sì tún sọ nínú àdìsí pé fa idha qala ghayri al-maghdubi alayhim wa lad-dallin faqulu àmín tẹ́bá gbọ́ tí ìmáàmù sọ pé ghayril maghdubi alayhim waladdallin ẹ sọ pé àmín àgbọ̀ kankan kí wọn làáfẹ́ wí. ǹjẹ́ agbọ́dọ̀ gbìyànjú láti gbọ́ ohun tí ìmáàmù ń sọ kálíbà aláǹfààní láti sọ pé àmín àbá àbùkátà láti gbìyànjú láti máa gbọ́n tí ń sọ. apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn màlìkéyà àwọn ni rárá o àbùkátà láti gbìyànjú àti tẹ́tí gbọ́ tí ń wí kọ́ yanu mọ̀nà tí o bá ti yanu adékọ́ àní sọ pé àmín tọ́ apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn Ṣàfi'íyà wọ́n ní ká gbìyànjú láti gbọ́ tí ń wí kálíbà aláǹfààní àti sọ àmín ó yẹ kí àwọn tó ń ṣe lè má mọ ọlọmọ kí ìwà tó ń ṣe ìmáàmù ọgbọ́dọ̀ gbóhùn sókè lọ́nà táwọn ẹni tó ń bẹ lẹ́yìn rẹ̀ tó ń fi gbọ́ kí ó tó ń ké kún lè láǹfààní àti ṣe tọ́tọ́ sáwọn náà láti ṣe. sáà máa gbóhùn sókè ni nígbà tá a bá ń sọ àmín àbá máa wí jẹ́jẹ́ kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ fún àwọn sọ̀làwátì tá a ti máa ń ka kí ó jẹ́jẹ́ gẹ́gẹ́ bí tóhùn àti sọ̀látò làásù wọ́n ní jẹ́jẹ́ náà lásọ̀ àmín níbẹ̀ o sunna anabi sallallahu alayhi wa sallam oníkásọ̀ níbẹ̀ fún imam àti maamu àtẹni ń dá sọ̀látò sí i gbogbo ẹni tí ń ṣe sọláàtì pátá ní sọláàtì gọ́ọ̀rù àti sọláàtì làásù jẹ́jẹ́ láàmú sọ àmín ṣùgbọ́n tó bá ṣe pé sọláàtì tá a ti máa ń ka kí ó sókè ni ìyapa wà láàrin àwọn olùmọ̀ pèsè jẹ́jẹ́ láàmú àwé àmì àmọ́ àmọ́ gbọ́n sókè lọ sórí oríṣi ọ̀nà ọ̀rọ̀ mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn sọláàtì tá a ti máa ń ka kí ó sókè yẹn à ń fẹ́ kọjá ikú jẹjẹ náà ló ṣe ámì bí ọrọ àwọn hanafiya malikiya àti shafi'iya ọrọ kan nínú àwọn ọrọ tó wá látọ̀dọ̀ shafi'iya ṣùgbọ́n àwọn malikiya àwọn sọ pé a nífẹ̀ẹ́ sí imam láti ṣe torí pé imam òun ní sọ ámì rárá níbi tá a ti ń àwọn ọmọ mẹsì tó ń jẹ ọmọ kí ìmáàmù Malik àwọn hanafiya àti ibn al-Hajib nínú àwọn malikiya àti ibn Arafa nínú àwọn malikiya àwọn ẹni gbogbo wọn pátá àti imam àti ẹni tí imam gbogbo wọn wì jẹ́jẹ́ ni èyí túmọ̀ sí pé imam náà sọ ámì lọ́dọ̀ tàwọn eléyìí ṣùgbọ́n àti imam àti ẹni tó wà lẹ́yìn imam àti ẹni tó wọn ni jẹjẹ ni wọn sì àmì wọn lè má dá wọn ni lè ẹnna àmì na dùá àmì wọn ládùá ni o wọn ọsùn fi hìl ẹkṣà níta bá sì pè ládùá níṣẹ ni sẹrí àsọ pé ká rẹrùn sílẹ̀ pẹ̀lú ẹ a máa gbóǹsókè pẹ̀lú àdúrà gẹ́gẹ́ bá bá sọ pé ud'u rabbakum tadarru'an wa khufyah ẹ máa pe ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá yín lẹ́ni tó ń rá bàbà tó sì ń pè jẹ́jẹ́ Ibn Mas'ud radiyallahu anhu ó ní arba'un yukhfiyahunna al-imam ó ní nǹkan mẹ́rin wa tó ṣe pé imam yóò máa gbé pamọ́ kò ní wí sókè wa dhakara minha amin nínú àwọn nǹkan Ibn Mas'ud sọ pé amin wà bẹ́ẹ̀ èyí túmọ̀ sí pé ńgbà tí imam tọ́ba ka kí ó lórí kọ́ parí fatiha kò ní ṣe àmì tí ẹlẹ́ni tó gbóhùn sókè yóò wí jẹ́jẹ́ ni eléyìí jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó sọ pé àti imam àti maamu àti ẹni tó ń dásọ láti ṣe tí wọ́n bá sọ àmì jẹ́jẹ́ ni wọ́n wí o wọn ò ní gbóhùn sókè pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ oríṣi kejì òun náà ni pé sunna ni ká gbóhùn sókè ní ìgbà tá a bá ké fatiha tà eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn Shafi'iyya àti àwọn hanabila ṣùgbọ́n àwọn hanabila àwọn sọ pé eléyìí ọkàrí imam àti maamu àti ẹni tó ń dá sọ láti ṣe ṣùgbọ́n àwọn Shafi'iyya àwọn sọ pé imam àti ẹni tó ń dá sọ láti ṣe àwọn ni ó gbóhùn sókè pẹ̀lú àmín ṣùgbọ́n maamu tó bá ṣe pé. ìmáàmù ò ṣe ámì àwọn Ṣàfi'íyà sọ pé máàmù ó gbóhùn sókè pẹ̀lú ámì ṣùgbọ́n tí ìmáàmù bá sọ ámì ọ̀rọ̀ kan tún wà lọ́dọ̀ Ṣàfi'íyà pé síbẹ̀síbẹ̀ máàmù náà tún gbóhùn sókè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Hanabila tọ́ eléyìí jẹ́ ọ̀rọ̀ oríṣi kejì pàmò gbóhùn sókè nígbà tá a bá ka Fatiha jálẹ̀ nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam qala àmín wa rafa'a biha sawta ó sọ pé àmín ó sì gbóhùn sókè pẹ̀lú àmín at-Tirmidhi Abu Dawud àti Ibn Hibban àwọn ni wọ́n gbé àdéhùn ìjáde bí sanadin sahih ọ̀nà tó sì gbà wá ogun rege ọ̀rọ̀ orí sìkẹta oní àníkú tó bá wù ọ́ sọ àmì kò gbọ́n sókè tó bá sì wọ̀ kó wí jẹ́jẹ́ ilé ìjọ ọ̀rọ̀ àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Ibn Bukayr àti Ibn al-Arabi. bó tilẹ̀ jẹ́ ike Ibn Bukayr wọ́n sọ pé léyìí imam tó bá wù kó wí àmín tó bá wù kó má wí àmín ṣùgbọ́n Ibn al wọ́n sọ pé léyìí kárí gbogbo ẹni tí máa ń ṣe à tó bá wù yẹn sọ àmín tó bá wù yẹn má sọ pé àmín báwo láti ṣe máa sọ àmín òkìlè má sọ ni àbáwá náà lè sọ tiwa àwọn sọ yìí pé ntọ́ yẹ òun náà ní kọjá pé gbàtà ń sọ àmì wa kó ṣe déédéé ìgbà tí lè má mú sọ tiẹ̀ eléyìí ní sunna anabi muhammed sallallahu alayhi wa sallam torí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tóní idha amana imaamu fa aminu ní ìgbà tí imaamu bá ti ṣe àmì ẹ̀yin náà yára ṣe àmì fa innahu man wafaqa ta'minuhu ta'minu al-mala'ika ghufira lahu ma taqaddama min dhanbihi torí ẹnikẹ́ni tí àmì tiẹ̀ tó bá ṣe déédéé ta màláíkà ọlọ́wọ́n bọ́ sọ àforíjì tó síwájú fún nínú ẹ̀ṣẹ̀ yẹnikẹ́ tí màmá ti ṣe àmì àwọn náà ṣe àmì nítorí kí a lè bá aṣojú kòkòrò kí àmì tiwa náà kó lè bá ṣe déédéé ta màláíkà muttafaqun alayhi ọ̀rọ̀ oríṣi kejì àwọn sọ pé rárá o nígbà tó ṣe pé ìmáàmù lọ́wọ́ wàá ṣe sùúrù fún ìmáàmù ó dìgbà tí ìmáàmù bá tó sọ àmì tiẹ̀ tán ìgbà náà ló tó sọ àmì tiẹ̀ torí pé ànábi sọ pé ìdá amana ìmáàmù fa aminu gbà tí ìmáàmù bá ṣe sálá tó bá ṣe àmì tán nìkẹ́ yìí náà tó ṣe àmì eléyìí túmọ̀ sí pé ẹ̀ níjọ sí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹ̀ dúró dè nígbà tó bá tó parí tiẹ̀ lẹ́yìn náà tó ṣe tiyín. ṣé nígbà tá a bá sọ pé ghayril maghdubi alayhim waladdallin ká tó sọ pé àmì sáàyà méjèèjì àbáwí papọ̀ ni pé ká sọ pé ghayril maghdubi alayhim waladdallin àmín àbí ká sọ pé ghayril maghdubi alayhim waladdallin àmín sáà papọ̀ ni àbáyà wọn akọ́kàn nínú àwọn olùmọ̀ wọn ni tọ́ yẹ wọn ni wọn ni pé ńgbà tá a bá kí Fatiha já ká dákẹ́ díẹ̀ ká ṣe sùúrù díẹ̀ síwájú ká tó mú àmì wa kó lè bá a hàn. wípé àmì àti wọ́lá dọ́ọ̀lì ọtọọtọ ni wọ́n wọ́lá dọ́ọ̀lì ìparí fatia nìyẹn ṣùgbọ́n ami kò sí nínú fatia torí náà kò sí nínú alukur'an eléyìí lọ́dọ́gba ìyẹn ni kékeré sí pa àmà pa wọ́lá dọ́ọ̀lì náà àmì àgbọ̀dọ̀ papọ̀ àti kí fatia tán gbàtàbà kí fatia já ìgbà náà sọ <clears throat> ǹjọ́ àtọ́bí pé ńgbà tá a bá ké fatiha tán ká máa sọ pé amiin amiin amiin ká sọ amiin ju ẹ̀kan lọ bí ẹgbà wa wá tọ́tọ́ ka sí eléyìí gẹ́gẹ́ bí alimami Suyuti rahimahullah bó ti ṣe gbé jáde nínú tírà rẹ̀ ad-Durr al-Manthur fi al bil ma'thur wọn gba ìgbà wa wá ń bẹ pànàbí sallallahu alayhi wa sallam ó ké fatiha tán ó wá sọ pé àmín àmín àmín ṣùgbọ́n àwọn ọ̀sán bẹ nígbà ànàbí ṣe bẹ́ẹ̀ lórí sọlá pé ńgbà tó parí fatiha lórí sọlá lọ́wọ́ sọ pé àmín àmín àmín lórí sọlá sọtọ pé ká sọ pé àmín àmín àmín tí èèyàn bá sọ bẹ́ẹ̀ ntọ́sọ yẹn kò bá sọ láti rẹ̀ jẹ́ kéésì ṣe nǹkan tí ó ti torí rẹ̀ ṣe sùjúdù sáwù tí ó ṣe sùjúdù bàdí ṣùgbọ́n kọ́ mọ́sí bẹ́ẹ̀ lórí sọlẹ́t ńlọ́dáàjù. ǹjẹ́ àwọn alẹ́sàfikún lórí àmín kí wọ́n sọ pé àmín rabbal alamin pé àmín rabbal alamin àbí àmín ya àbí tọ́jọ́ bẹ́ẹ̀. apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn Shafi'iyya wọ́n ní kò sí nítorí burú tó bá sọ pé àmín Rabbil alamin àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn Hanabila wọ́n ní rárá ọ̀gbọ́dọ̀ dán wò ọ̀gbọ́dọ̀ dán wò ọ̀gbọ́dọ̀ fi kún ọ àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ò ní ṣe sujudu sahw. jẹ́tẹ́lẹ̀ báyé wa jẹ́tàbá kafatia dé parí tá a máa ń ṣe àmín jẹ́wọ́ àbẹnusọ́nà kíkáyé sọ́tún káyé sósì kí ẹ bọ́ pọ̀lọpọ̀ ṣe máa gbọ́n sọ́tún tí wọ́n gbọ́n sósì lẹ́yìn ìgbà tí wọ́n bá kí fatiha tán rárá o kò sínú tí islam mú wa kò sínú ká tí islam mú wa bí ìgbà tí wọ́n bá kí fatiha tán káńtì àmì kámọ́ àfi sọ́tún fi sósì ilé nínú nǹkan tí o tiẹ̀ nípìnlẹ̀ ni kò sínú islam ilé yẹn jẹ́ bó ṣe jẹ́ kọ́ pátì látòní lọ. sàwálì ka fatiha tọ́ba dórí àmì fásokè àmì náà ilé ìsọkúsọ ni o kò sí ní jẹ́ amínà nítorí wà léde lárúbáwá ni kéne amín amín torí léde lárúbáwá tí wọ́n bá ti dúró wọ́n máa ń dúró lórí sukùn ni wọ́n yìí dúró lórí haraka nísìn orúkọ yẹn jẹ́ muhammadun tábà ti fẹ́ dúró àní sọ pé muhammadun níta sọ ni kéne muhammad masalasi ń masjidun. taba ti dúró lórí rẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ mí lẹ́yìn a ni masjid ọmọdé kékeré ń jẹ́ waladun tá a bá fẹ́ sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ kíláwì tó dúdú la dúró a lórí sukun ni àní dúró lórí fatha àní sọ pé amina sọkúsọ ó túmọ̀ amiin sukun ẹni ọgbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ǹjẹ́ àwọn alẹ́ màmá àjà imam àti àti ẹni tó ń láti ṣe gbogbo panu tèmẹ́tè òsì tàbí ṣùgbọ́n àwọn sọ pé ká sọ pé àmì sunna anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tí wọn bá fi sílẹ̀ tí wọn bá fi sílẹ̀ lẹ́yìn ìgbà tó ké fati àtàn sọ láti rẹ̀ ò ní bàjẹ́ o tó bá jẹ́ pọ́ gbàgbé fi sílẹ̀ ni kò ní forí kanlẹ̀ gbàgbé nítorí pé gbàtáyì rẹ̀ ti bọ́ ọmọ lọ́wọ́ bọ́ náà nù eléyìí jẹ́ ti ṣe jẹ́ aqulu qawli hadha astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله gẹ́gẹ́ bí àlàyé tí a ti ṣe ṣáájú eléyìí jẹ́ àlàyé nípa abitá ti máa sọ ámì nígbà tá a bá wà nínú sọlá ǹjẹ́ tí ò bá jẹ́ pé sọlá ti là ń ṣe sáyè kan tún wà bíi tíṣẹ̀rí asọ̀pá ti sọ ámì tí ò bá jẹ́ pé sọ láti là bá ń ṣe nínú àwọn àyè ilé tíṣẹ̀rí asọ̀pá lè sọ ámì tí ò bá jẹ́ pé sọ láti là ń ṣe òun náà ni tíyẹn bá ké suratul fatiha tí ó sì jẹ́ pé yẹn ń ṣe sọ̀lá àwọn olùmọ̀ẹ́sì islam wọ́n ní sunna ní ká tún sọ pé ámì tabaka fatiha tá a sì nínú sọ̀lá wọ́n ní sunna ní ká sọ pé ámì bí kéèyàn máa ké alukur'ani ní ìsìn tó bá ka suratul Fatiha jálẹ̀ kó sọ yìí kékeré ni àmín àwọn olùmọ́ni nínú sunnah anabi sallallahu alayhi wa sallam lélẹ́yìí wa ẹ̀rí rẹ̀ òun náà ni hadith ilé tí ibn abi shayba rahimahullahu ta'ala ilé tó gbà jáde tó gbé jáde nínú tírà rẹ̀ al-musannaf alimami suyuti rahmatulahi alayhi tó náà gbé jáde inú tírà rẹ̀ ad-durrul manthur látọ̀dọ̀ abi maisara ó ní lamma aqra jibrilu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam fatihata alkitab ní ìgbà tí malayika jibril tó kọ́ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní surat alfatiha ké fabalaga wala dalin tó wá kọ́ débi wala dalin qaal malayika sọ fún anabi sallallahu wọ́n kul amin sọ pé amin faqala amin anabi sallallahu alayhi wa sallam sọ pé amin eléyìí túmọ̀ sí fatia kódà kó sì pààsì lórí sọlá tabaka a sunna amin bẹ́ẹ̀ náà ni nígbà tá a sí nígbà tá a wà lórí sọlá náà nígbà mi tó fatia là ń ké à ń ṣe alqunut àdúrà tá a máa ṣe ní ìdúró gẹ́gẹ́ bí àwọn ẹni ṣe ní gbogbo sọ̀láàtù subh àti ti sọ wípé súnà anabi sallallahu alaihi wasallam ó fi hàn ṣe gbogbo anabi kan o si pati ṣùgbọ́n tó bá àjálù tàbí àrélu tàbí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ kò sí nínú ká a se sị a máa ṣe kan wọn tó gbóhùn sókè lópin a bá gbọ́ àdúrà eléyìí tí ìmáàmù tá a bá wá gbọ́ àdúrà tí ìmáàmù ṣe rárá à ń sì ń ṣe kùnúùt ajá ikókó ní kálukú kọ́ dá tiẹ̀ ṣe eléyìí ni ọ̀rọ̀ àwọn àti àwọn wọn là ní ṣe àmì rárá tá a máa ṣe kunut eléyìí ni ọ̀rọ̀ àwọn malikiya àti àwọn hanafiya àti imaamu ahmed rahimahullah nínú riwaayà kan ó sì jẹ́ qawlan da'ifan lọ́dọ̀ àwọn shafi'iyya ẹlẹ́kẹta wọn náà ní kí tó bá wù ọ́ kó o ṣe àmì gbogbo sókè tó bá wù ọ́ má ṣe eléyìí ni ọ̀rọ̀ imaamu abu yusuf rahimahullah ìdájọ́lẹ̀ ìbáyé wa lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn sọ pé a ò ní máa ṣe àmì tá a máa ṣe kùnúùtù nígbà tí àjálù tàbí àrílù bá ṣẹlẹ̀ torí pé ṣíṣe kùnúùtù yẹn lọ́dọ̀ tiwọn ńṣe ni ó wáyé jẹ́jẹ́ oníkálukú ṣe tiẹ̀ ni kò bùkátà àmì ṣùgbọ́n tó bá ṣe pé imam ọba gbóhùn sókè pẹ̀lú kùnúùtù àwọn hànàfíyà wọ́n sọ pé a gbóhùn sókè ṣùgbọ́n lọ́dọ̀ malikiya eléyìí tó gbajúgbajà lọ́dọ̀ tiwọn onígbé tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ bí àjálù bí àrélù àwọn sọ pé àníṣe kùnút tí àjálù àbárélù bá ṣẹlẹ̀ wọn là àníṣe kùnút tó eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì tẹ́ máa gbọ́ pé àwọn èèyàn sọ láwùjọ yín lónìí tí wọ́n sì ń pera àwọn malikiya bí ẹni tó ní kẹ́ máa ṣe kùnút nísìn torí àwọn màlìkí àwọn wọn kì í ṣe kùnúùtù nítorí àjálù wọn kì í ṣe kùnúùtù nítorí àrélù. bákan náà ìjọ tí ìmáàmù bá ń ṣàdúrà lórí kútúbà bí kútúbà júmọ̀ àbáyé ìjọtọ́ ká máa ṣe ámì àbí ọ̀tọ́ ká máa ṣe ámì apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn màlìkíyà aṣ àti hanabila wọ́n sọ pé sunna ni o ní ìgbà tí ìmáàmù bá ń ṣàdúrà lórí kútúbà ká máa ṣe ámì. àyàfi àyàfi pé amalikiya ati hanabila wọn sọ pé tábà sí àmì yẹn àmà sí ni tó ti ká ẹnìkan kan ò ní gbọ́ wa àmà sí àmì yẹn jẹ́ẹ́jẹ́ ẹnìkan kan ò ní gbọ́ wa imam abu hanifa rahimahullah àwọn sọ pé tí ìmáàmù bá ń ṣàdúà nínú kótóbà a gbọ́dọ̀ fa hàn wa a gbọ́dọ̀ fi sáàmì lẹ́ni tó gbóhùn sókè ṣùgbọ́n kò burú ká máa sáàmì sọ́kàn wa ká máa fọkàn wa ṣe ámì eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Abu Hanifa ṣùgbọ́n ìtọ́dọ́gba lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ paasi ami jẹ́jẹ́ ní ìgbà tí imaamu bá ń ṣàdúà nínú kútùbà torí pé ami tá a fọkàn sí kìí sa ami rárá ọ̀rọ̀ kò lè jọrọ àyàfi tó bá jáde gbòòrí ahọ́n àmọ́ tó sọ sínú rẹ̀ ọ̀ sọ̀rọ̀ kankan kó sálámà sí ọ ni kó ọmọ wa bọ̀ kó lọ dáhùn ni kó ni mo ti dáhùn ọkàn mi dáhùn torí ni àgbọ̀ alárọ̀ ṣùgbọ́n rẹ̀ ó mì ètè rẹ̀ ó rúwúyẹ́ bákan náà tí ìmáàmù bá ń ṣàdúrà ní sọláàtò lè sọ sáàsì àmì abáàníṣe àmì tí ìmáàmù bá fi lè ṣàdúrà tó gbóhùn sókè àtúnṣe àmì níbẹ̀ yẹn náà eléyìí túmọ̀ sí wípé àṣì àmì àgbóhùn sókè láwọn àyè yìí báyìí ǹjẹ́ wàá tọ́ kọ́mà ṣe àmì sàdúrà tí ìmáàmù bá ń ṣe lẹ́yìn ìgbà tá a parí as-salatu tá a parí àwọn sọ̀làwàt bíi sọ̀làtò sọ́bù sọláàtù làásù sọláàtù maghrib sọláàtù làìṣà jẹ́tí ìmáàmù bá pàtẹ àdúrà lẹ́yìn ìgbà tá a sálámà tán sọ́tọ̀ ká máa sáámi àbí ọ̀tọ̀ ká ṣe áámi àkọ́kọ́ mímọ àṣàdúrà yìí lẹ́yìn ìgbà tá a bá parí àwọn sọ̀làwátì kò sí nínú súnà anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ààyè kọ́ ṣàdúrà ọ̀n bẹ fún ọ ìwọ tó ṣe sọ̀láàtì nínú sọ̀láàtì rẹ kó ṣàdúrà ní ìgbà tó wà ní ìforíkalẹ̀ kọ́ ṣàdúà ní ìgbà tó ń ṣàtàyà ṣáájú kó tó di pọ̀ sálámà àyè ká ṣàdúà nù tá a bá ti sálámà tán ní ti súnà fi hàn wá ó náà ní pé ń tọ́sẹ́kù oníkà máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn sọ́lá kò sì sínú súnà pé kí lè má mọ ọmọ aṣàdúà fáwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá parí sọ́lá kò sínú súnà anábì sallallahu alaihi wasallam pa àwọn sàhábà náà máa ṣe bẹ́ẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ tí apá kan nínú àwọn màlìkíyà tí wọ́n sọ má jẹ́ ọ̀tàn ọ̀jẹ̀ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ibn al-mahdi ọ̀kan nínú àwọn màlìkíyà ibn al-mahdi al-abirini eléyìí tó sọ wípé kò burú wọn pàtẹ àdúrà lẹ́yìn ìgbà tí wọ́n bá parí sọ́lá ó burú nítorí kò sínú lànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ wa. Ami ló gbọ́n yẹn o àti àwọn àdájọ́ ilé ìtọ́rọ̀ ma nínú ṣẹ̀ríà Islam kéèyàn sì ṣàdúà tó bá ṣàdúà fúnra ara rẹ̀ ǹjẹ́ nǹkan fúnra ara rẹ̀ ó lè sọ pé àmì kò sí tó burú wípé ìwọ tó ṣàdúà tó bá parí àdúà rẹ̀ kò sọ àmì kẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé ńgbà tó bá ké fatia tán tó ké já wàá rí pé níparí fatia ọmọ sọ pé kí ni àmì ìyẹn ni pé wọ́ọ́ lọ àdúà tí mo ṣe yìí o wọ́ọ́ lọ eléyìí túmọ̀ sí wípé àmì nínú òfin ṣẹ̀ríà wa òun náà nǹkan kan tó dá dúró ni tó sì ní àwọn àdájọ́ eléyìí tọrọ ma a sì ti máa báwo láti máa wí òun náà ní ká máa sọ pé àmín àbí ká sọ pé àmín èyí tá a bá wí nínú méjèèjì kò séyìí tó burú mbẹ kọ́ arántí pé nínú ìjọsìn eléyìí tọ́lọ́ fi kọ́ aláṣẹ ká máa mójútó ní òru àti ọ̀sán jọjúmọ́ òun náà ní kama sasalatu lọ́pọ̀lọpọ̀ fanabi muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́wọ́n bá gan àtàwọn mẹláìkà rẹ̀ àwọn náà ń sasalatu fún fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاة